يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد انا اقف له الله عليك ọlọ́run ọba tí ó tún ṣe ní ọ̀rọ̀ fún wa látàn ti jókòó lónìí látàn ti wá máa kà nínú ọ̀rọ̀ oúnjẹ ńlá nígbà Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam adúgbòpọ̀lọ́ ọlọ́run já sórí pẹ̀lú ògbọ́ ọlọ́run irú ìjókòó báyìí ìjókòó oríire ni ọlọ́run já sórí tẹ́yìn abájọpọ̀ tó pé ti hadith lọ́jọ́ kan tó tún lọ́jọ́ míì tó tún pé ti Al-Qur'ani lọ́rùn ẹ̀ ń kórìíre tó tó bí àbí ọlọ́run bàbá tọ́lá rẹ̀ ká kó já sórí rẹ̀ ibi táwọn lọ lónìí ni báàbù tàbí báàbù ọgbóògìlì wà nílẹ̀ yìí báàbù ti ń sọ̀rọ̀ nípa kí ọmọ kọ́mọ ìdọ́rọ̀ sóbi rẹ̀ méjèèjì rẹ̀ kó máa ṣe òbí ẹ̀ méjèèjì. alẹ́ òkú jámọ́ àwọn àlàáfọ̀mí àlàáfọ̀ ọmọ kẹsì àlàáfọ̀ òdodo àlàáfọ̀ wọn ni kí àwọn àṣẹ. ìyẹn lọ́wọ́ fàtó tó ń bẹ nínú hadith kan tí kàrọ́ ha kí a máa pe ẹran súná ní àkíkọ wà ní anábísọ́lá ayéwálé sọ nílá ìbùlá àkọ́ bẹ̀rẹ̀ ẹran kí a máa sọ ìwọ̀n ẹ̀jẹ̀ sọ ìyẹn lọ pàtàkì fi nínú àwọn ní ìmọ̀ àjọ sọ pé ká máa pè ní àkíkọ mọ̀ ká máa pè ní nàṣíkà ẹran tá a fi ń ṣe bí a fi nǹkan tó yẹ tó ti wá ṣe wá lò torí pé wá náà wọn àhàdíìsì kọ̀ọ̀kan làwọn bá fi ní àṣìlè máa lò wà á ńlá aláwòlá àtàkù yẹn tó dáa jù ní pé ká fi ilẹ̀ ká lò fẹ́lẹ́ máa mí tí ò sì kà wá àkúrò ànàsí ìka ṣùgbọ́n tó yẹ bá ní alẹ́ akẹ́kọ̀ọ́ náà kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ alẹ́ àkó yìí èmi tí wọ́n ti yọ láti yọ àlùkọ́tì ẹ̀wọ̀n kí àgbẹ̀ nǹkan. ìtumọ̀ rẹ̀ ni wípé àwọn oníwọ̀ ní ìtumọ̀ rẹ̀ ni wípé ìdàkejì mẹ́rù ni mẹ́rù olùwà ìdáyì ìṣẹ̀dá aláṣọ́bì méjèèjì ìdàkejì ẹ̀ ní olùwà ìdáyì mímọ̀ ṣe òbí méjèèjì bọ́lá kọ́ mọ́ ṣe lọ́mọ ọ̀bí ọ̀sán kọ́ á ní ọmọ tí ò ní gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu pàápàá nígbà tó ní sọ́kí ohun tó jẹ́ àlàáfíà yẹn eré ti dáhùn rẹ̀ jẹ́ àgbo ọ̀kọ̀ hadithi tí al-Imam al-Bukhari alayhi rahmatullah tí wọ́n mú wá ń bè ní al-Imam al-Bukhari ní haddathana musaddadun haddathana Bishr bin al-Fadl bin Lahiq ni mo fi yẹn sí Bishr bin al-Fadl yẹn. kóníyà rẹ̀ ní Abu Ismail àwọn onímọ̀ nípa tọ́rọjámọ̀ àwọn òrùwà wọ́n ní pé aláàbìdò ni ẹtí máa ṣe ọlọ́run bá dáadáa ni wàhúwà ahadu ìfàdé àlá tá a bá ń sọ̀rọ̀ àwọn àfọ́wọ́ ní mímọ̀ àríyè tí wọ́n rẹ́sẹ̀ wálẹ̀ tí wọ́n jẹ̀dọ̀ níbi ìmọ̀ ọ̀kan lóẹ̀ ni wọ́n fi hábùtì bilbasra tẹ́lẹ̀ máa wọ̀ ló bá sọ̀rọ̀ nígbà ayé ẹ̀kọ́ sẹ́ni tí ó jẹ́ná ní mahadif kọ́ ní tó bá sọ fún wa wípé bí sáná bíi ti rí ni bí wọ́n ti bẹ hadif yìí wá ní bó ti rí náà nìyẹn. ó ní hajjásánà alìjúwàyèrè alìjúwàyèrè yìí yẹn orúkọ rẹ̀ ní Sa'id bin Iyas kíkọ́ lòun náà ṣùgbọ́n nígbà tó kù bí ọdún mẹ́ta tí ó kú láyé làákà ẹ̀fẹ́ ọ̀rọ̀ ayípadà díẹ̀ díẹ̀ díẹ̀ àwọn onímọ̀ hadith wọ́n ní àwọn hadith tí wọ́n ti gbà wá lọ́wọ́ ẹ̀ síwájú kó tó di pé irú àdánwò yìí bá ọlá làáfíà eléyìí bá dọ̀ alẹ́ ìgbà náà àwọn onímọ̀ hadith yóò máa wòye sí i قل عن عبد الرحمن بن ابي بكر عبد الرحمن بن ابي بكر òun ni àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nínú ẹ̀sìn Islam tí ló bá sọ àkọ́kọ́ ọmọ tí wọ́n bí nínú ẹ̀sìn Islam sí ló bá sọ òun ni Abdulrahman bin Abi Bakr Abu Bakr ọ̀kan ló àwọn sàábì anábà Muhammad sallallahu alayhi wa wọ́n ń pè ní àbúbákírọ̀ wàlá àbákírọ̀ tàlàbù wọ́n ń pè ní àbúbákírọ̀ wàlá wàlá àbákírọ̀ tàlàbù kí ni túmọ̀ rẹ̀ òbí màkàkà tí ń jẹ́ bákírọ̀ wọ́n kàn ń pè ní àbúbákírọ̀ rẹ̀ ṣùgbọ́n nítorí wípé ọ̀nà tó gbà dọ́dọ̀ alẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam táà nábì sọ́lá alayhi wa sallam ìbọ̀kùn ẹ̀rú lọ́rùn ẹ̀ tó fi sọ́dọ̀ ọmọlábí onáfíǹpẹ̀ ní àbúbákírọ̀ ọ̀kan nínú àwọn àgbà àfà nínú àwọn sàábì ànábì Muhammad sallallahu alayhi wa sallam Abubakar àfà ni alimam alayyai nínú Umdatul Qari wọ́n ní hadith bí Abubakar ọgbà àwọn alátọ̀dọ̀ ànábì Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní ọgọ́rùn-ún kan àti ọgbọ̀n lé méjì ni wọ́n pàdà yóò di ọgọ́rùn kan àti ọgbọ̀n lé méjì àbá yìí ti ń kápúlẹ̀tì rẹ̀. àgbà àti tù ó ti yé kálukú wa ọlọ́run. nínú àwọn hadithi ọgọ́rùn kan àtọ̀gbọ́n lé méjì yìí àbí àti méjìlélọ́gbọ̀n yìí. Imam Bukhari àti Imam Muslim wọ́n panupọ̀ gba mẹ́jọ wa ń bẹ̀ wọ́n panupọ̀ mẹ́jọ nínú ẹ̀rọ tábàkùn àlẹ́ ìtàbàkọ̀ ash-shaykhani ala thamaniya minha Imam Bukhari dá márùn gbà wá Imam Muslim dẹ̀ ọ̀fẹ́ gbà wá Abubakar àgbàfáà ni nínú àwọn sàábà àlẹ́bà Muhammad sọ̀rọ̀ ẹ̀kọ́ kan tó yẹ kápọ́ lára Abubakar ọ̀pọ̀ gan tó bẹ́ẹ̀ jẹ́ sọ̀rọ̀ kan Abubakar ọmọ fọ́ọ̀tì lóbi ẹ̀gbọ́n ni yé wọ́n ní yé ẹ̀kọ́ àkọ́kọ́ lẹ́sẹ̀ nìyẹn ọmọ fọ́ọ̀tì òun lóbi. obìnrin tó ju bá kúrò lọ bẹ́ẹ̀ ẹlẹ tí o fi ma ṣùgbọ́n bá abubakar tó fi gbajúmọ̀ abubakar abubakar lẹ́ẹ̀mọ̀ rí nínú hadith abubakar lẹ́ẹ̀mọ̀ rí abubakar lẹ́ẹ̀mọ̀ rí bọ̀dọ̀ pàdé ayé mi tiẹ̀. abubakar abubakar lẹ́ẹ̀mọ̀ rí kí mo kó kọ rẹ̀ kì í so kọ rẹ̀ làbúbakar kó níyà rẹ̀ làbúbakar bọ̀ kí ló kọ rẹ̀. Rọ̀fáì ìbùnú Hàrí. Kálẹ̀ nìkan ló sọ nípa fún Kùrán. Ọmọ fọ́ọ̀tì làwọn bá kìlọ̀ bí mélòó ni wọ́n ti bí. Ẹ̀tù padà ń gbọ́ nílé. Ẹ̀sẹ̀ pé mọ́tò àlọ́rọ̀ ọdún tẹ́lẹ̀ ni ó sọ sí ẹ̀jẹ̀ ọlẹ́ òsì. Ẹ̀kọ́ lọ lọ́la máa jẹ́ kí ní ẹ̀sẹ̀ náà kárí pé àgbúrò wẹ̀. Ó ti dọ́gba sí. Ọmọ fọ́ọ̀tì ló bí tẹ́wájú gbogbo àwọn ọmọ fọ́ọ̀tì yẹn kulluhum mumtaz kulluhum mumtaz fi ṣàjára tá a bá ń sọ̀rọ̀ akin nàmbà wà làwọn ẹ̀. wọ́n ibà gbé ọ̀rọ̀ kalẹ̀ gbogbo ọmọ fọ́ọ̀tì wọn ọ̀rá gbogbo wọn sọ tó rí wọn pé wàlìkárọ̀ gbogbo wọn ní kí wọ́n máa tọrẹ gbogbo wọn láwọ́ lọ́nà tó ẹ mọ̀ pé ẹni tí ó làwọn sótòsí torí pé tí ń bọ̀ lẹ́rù ní mọ́ lọ́nà tó rí pé à ìta mìíràn yìí jẹ́ nǹkan mélòó ló bí èyàn bí ma fọ́ọ̀tì gbogbo wọ́n sì yarí recession kan recession ayé recession recession recession yìí mú mùsùlùmí nígbàgbé yẹn bá ṣe yanjú sínú ọlọ́run báyìí recession yìí mú mùsùlùmí mùsùlùmí tí ìrìnàjò rẹ bá yanjú recession ò lè mú láéláé recession wò nínú wa lè ń sírì sọ̀rọ̀ ni mùsùlùmí ó ti dì í mú ẹgbẹ́ tí ẹ ń sírì bá ti dé báyìí yusuf wọn tẹ̀lé àwọn gẹ́gẹ́ mo ti sọ ọmọ mẹ́rin ló fi tọ́ọ̀tì gbogbo wọn kùntà ìṣàjá àti wẹ̀lbàlá àkọ́tì wọ́n ìka wọn ọlọ́run àwọn ọmọ tèmi náà ọlọ́run kò fún ọba gbọ́dọ̀ sí fún mi náà lọ́mọ tó pọ̀ dáadáa wọ́n bá wù ọ́ wàhálà tiẹ̀ nìyẹn Abubakar ètò jẹ́ káwọn sọ àwọn kan wáyé ń bẹ̀ nípa rẹ̀ ní pé ọlá rẹ̀ pọ̀ ṣùgbọ́n àwọn kan máa ń ṣètò àrùn kí ló fà jọ bí wọ́n ti tánù sí nítorí pé ọ̀kan náà sábẹ́ àníbà Muhammad sallallahu alaihi wa sallam al-Mughira òun ló lóun rí al-Mughira ó ṣe nàbì tó ti yé nìsín pé òun rí Mughira tó ṣe àgbèrè ìgbà tí ó wá káwọn ẹlẹ́yìn rẹ̀ dé tí wọ́n fi pé mẹ́rin èèyàn méjì nínú wọn wọ́n sọ pọ́ọ̀tì ẹ̀ ẹnìkan rí ní òun kàn rí tí ọ̀dà ni tí aláwọ̀ rí òun ò ní tó ṣùgbọ́n orí tí ọ̀dà ṣùgbọ́n tí wọ́n láwọn rí òun èmi ò rí lẹ́yìn o ẹgbẹ̀lẹ́ rí òun mẹ́rin mọ́ ní àwọn ọmọ rọ̀rọ̀ di aláwọ̀ àìlú ló bá gbọ́n wọn gi ọjà ládàá wọn nítorí wípé àwọn ọmọ rọ̀rọ̀ di aláwọ̀ bàbá kí ló kọ ọdí ń kọra wọn sáré ẹlẹmi ò ní kẹ ẹ wà látàkọ máa ló làwọn ṣahádà abàdà tí wọn lọ sí ní kẹrọ gbà ṣáádà àwọn ọmọ ìyàwó bá kírọ̀ tó wá gbà hadith wa á gbà àwọn èèyàn tó yẹ bá sọ bẹ́ẹ̀ dìdìrí ìkòkò ni wọ́n ẹ̀rọ ìdìrí ìkòkò alákọ̀ọ́kọ́ òun ni wípé ọlọ́run ọba tó láàrin ga tó ní wàhálà àtàkọ́ wà ló làwọn ṣàhádà tàbí àbàdà ó padà fi tẹ̀lé wípé àfàwọn tí a bá tó wá tálọ́ wá sọ fún yín pé kò tó wá aláwọ̀ nù ẹlẹ́ẹ̀kejì òun ni wípé kọ́ńtùfù lọ́lọ́wọ́ bá ń sọ̀rọ̀ nípa ẹ̀ àbúbákírọ̀ kìí ṣe kọ́ńtùfù torítorí ń sọ̀rọ̀ ṣùgbọ́n kò sí tó lè gbé nítorí ò lẹ́sẹ̀ tí ó fi ìdájọ́ mẹ́sàn-án mo rọ̀ pálá yẹn tọ́rẹ́ tó rírun tó rí náà pọ̀ ẹgbẹ́ẹ̀tẹ̀ ní ìsìnyí lẹ́yìn ìgbà náà ni pé ta bá tún ní káwà wo ìgbé lẹ́yìn báàbù rìwáyà àti báàbù sàádà yàtọ̀ sí ra wọn ẹ̀yẹ́ gbọ́dọ̀ dèyẹ́ mọ́lẹ̀ o báàbù rìwáyà àti báàbù sàádà ó yàtọ̀ sí ra wọn nínú ẹ̀kọ́ ẹ̀sìn ṣùgbọ́n torí káwọn bàrẹ̀ torí ẹ̀rẹ́ lómi nínú ẹni tó jẹ́yàn dáadáa tó kú sí nínú tó kó sínú ṣíṣe tó àánú sábẹ̀ bákìrà ẹni tó náà tí wọ́n síwájú ọlọ́run sí kọ́lọ́n bá kẹwọn àrí ẹni tó jẹ́ èèyàn dáadáa ni tó ní ìyànjú tó pọ̀ nínú ẹ̀sìn ṣùgbọ́n ọmọ ẹ̀dẹ́yìn ò lè mọ̀ yẹn ṣe ń gbà mí ẹ di ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí mú dáadáa àwọn èèyàn ká ń bẹ nínú àwọn tọ́lọ́pọ̀ ọba tó láàrin ga tó dá tó ṣe pé kí wọ́n tó wò láyé wọ́n tó kú látẹ̀yìn وإذا بلغ الماء كلتين لم يحمل الخبث tó o bá ilé ìṣòṣòṣò ń pa ara ń pa wọn mò ń tàbùkù ara ẹ lẹ́yìn kan dé nísìn tó jẹun tó yó àwọn oyún mu ti ń kọ̀rọ̀ ni àwọn ohun sì náà bù bó sì ṣàgbóhun ni tó ní bọ́kọ́ rí lóògùn tó wọ́n máa bù ẹ̀ jìmọ̀ yìí pé kò lè tàbùkù ìwọ̀n bọ̀kọ́ rí àti tó ṣe fún ìsìláàmù èyí olè torí pọ́ wà nípò kan tí bàbá rẹ̀ fi kalẹ̀ tó wò ní kàkà tó ti ṣe mùsùlùmí jẹ kí ló ń ṣe wàá gùn bàbá rẹ̀ ṣé bàbá rẹ̀ ló fi wàá gùn kí ni iṣẹ́ ti ẹgbẹ́ kan ebi iṣẹ́ ti bàbá rẹ̀ tó ṣe láàrin èwo ni wọ́n ti ṣe fẹ́sì yóò àmọ́ akọ̀ wá ní rẹnu yánu sí ìwọ́n bọ̀kọ́ rí ní ọ̀yànu sí ẹ̀dùn yìí pé nǹkan kan ṣe tí nǹkan kan ọba máa jẹun nínú ọkùnrin nǹkan kan jẹun làákà ẹ̀ torí pé ló àwọn yẹn wọ́n ti tó kullatayn wa idha balagha al-ma'u kullatayni lam yahmil al-khabath ẹnìkan bẹ olórí pẹ̀lá ni ó wà Facebook ní ìròyìn rẹ̀ rí òkú kan sọ̀rọ̀ ní òkú ní bá ń bí ẹni pé ọ̀rọ̀ tó ń sọ̀kọ̀ sọ̀rọ̀ mi lórí ẹ̀ mo bá rí mo bá ra gbá ọmọ káírò mi bá ju àwọn bá kọ àwọn kìnnìún kan sí bá kọ àwọn kìnnìún kan sí lójú àwọn èèyàn sì ti yìn àwọn olóòlò ẹgbẹ́ rẹ̀ wọ́n ti yìn bó ṣe bí tí mo sẹ́ńdì báyìí kò bá dùn mí ló bá ní kìnnìún kan ní kankan ló bá sẹ́ńdì àwọn kankan sí mi bó ṣe sẹ́ńdì ẹ̀ sí mi mo tún kó fún padà mo ṣe tún kó fún padà báyìí wàhálà bá bà ìgbà tí ó tànú bá ẹ̀ dáhùn àfáà kẹkọ̀ọ́ mo kàn mọ́ mọ́ dáhùn àfáà ni òtò ní mo máa ń tí ó sọ̀rọ̀ pàrà tí ọ̀tẹ̀nu bá báyà Sheikh Al-Albani yóò alẹ́ rahmatullah lọ́tẹ̀nu bá bọ́sẹ̀ tẹnu lọ bá bàbá báyìí mo lọ dáa mo ní à ah, ṣé kò ọmọ ẹni tí ń jẹ́ báyìí tẹ́lẹ̀ ló sì sọ̀rọ̀ pé hadith yìí kò sẹ́ni ẹ̀ka tó sọ̀rọ̀ lórí rẹ̀ nígbà tí ọ̀sọ̀rọ̀ mi ó sì mẹ́ntọ́ ẹni tó wá dákọ̀ yẹn ó wà ní ọdún ní hadith yẹn lálàáfíà ó lo Albani níbi tó ti mọ̀ pé òun ní ìjẹ́ hadith tó sì ń sọ tó ní kò sí gbogbo àwọn èèyàn lọ́dọ̀ afa lóṣogbo ẹ̀ ṣé kàlùbá ń lọ́yà láàfíà ìgbà tí mo wá sọ̀rọ̀ ẹ̀ fún tó ní zakaratu al-Albaniya muta'ammidan la mu'tamida onímọ̀ muhammad akọ rẹ̀ ni ìgbà kẹsẹ̀kẹ́ mo gbára lérò rẹ̀ ó sì tó dáa báyìí tó dáa ló bá ní ah, àwọn kíní kan ó tó sàwọn kankan ìgbà tó sàwọn yàn mo wá kó àwọn tó ṣe dáadáa fún un ìgbà tó làwọn tó ṣe dáadáa ó bẹ̀ búlọ̀kù mi <laughs> torí wọn gbádùn wọn pọ̀ bẹ́ẹ̀ lórí àwọn social media kankan tẹ wà wọn kún owó fún WhatsApp náà dùdọ̀ tẹ́ kàn sí àwọn èèyàn lọ́nà lọ ọlọ́pọ̀ láti rẹ̀ mọ́ jà sọ. Àwọn tá a ṣe wọ́n yìí, kí ló jọ ti wọ́n nínú tó ti Àwọn súnà náà làwọn náà gbé wọ̀ bí ìgbà jẹ́ ń pe àwọn ẹ̀sìn di súnà náà sí ọlọ́pàá wọn láti bẹ̀rẹ̀ kó máa sọ àkọ́mọ̀ ìjà sọ àbẹ́ bá kúrọ̀ mọ́ máa wà ní ẹni tí wọ́n sọ ìsọkúsọ ń pa ẹ̀ tó wá gbọ́dọ̀ púpọ̀ táwọn kan bá ń sọ ń pa rẹ̀ tàbọ̀ ọ̀ka ní WhatsApp tẹ́ ẹ̀ mọ́ ń kà tàbí ní Facebook tẹ́ ẹ̀ mọ́ ń kà owó ti mọ̀ pé sọ̀kúsọ̀ anábà Muhammad sallallahu alaihi wasallam nǹkan kan bẹ tọ́pọ̀lọpọ̀ wa máa ń lò mọ́ṣáláṣí tábàrí tí wọ́n ń kírun lọ́wọ́ tí wọ́n mọ̀ jẹ́ lókun tábà tí wọ́n mọ́ṣáláṣí láàbà dúró síbi kan láàbà lùkùn bẹ̀ bẹ́ẹ̀ dàbẹ́ pọ̀ ó pọ̀ ní mọ́ṣáláṣí ìdàdà àdé ìtòrí Abubakar ọlọ́gbà wọn. ó gángan ló ṣe bẹ́ẹ̀ lọ́kà àdúró náà sọ́fù kò tí ì débi sáfù lọ́kà rùkú ìgbà tó rùkú tí wọ́n wá kírun tán anábìrí pé bí kàtí kankan dàrú Abubakar ọlọ́run ni anabi sallallahu alaihi wa sallam wọn ni zaadaka Allahu hirsan látàwọn ojú kòkòrò ẹ lórí dáadáa ọlọ́run jọ máa pọ̀ sí ṣùgbọ́n wọ́n yàrá wọn wọ́n jọ mi zaadaka Allahu hirsan látàwọn àwọn onímọ̀ ní wípé ẹni ọlọ́run anabi sallallahu alaihi wa sallam ń ṣàdúrà báwọn fún ó gbé ojú kòkòrò rẹ lórí ابو بكر ولا بكر تعالى كيلو كوري ما قولي نفع نفع نفع نفع من الحادث هو بس يبقى قران يمين انا عبد الرحمن بن ابي بكر انا ابي بكر بن ابي تواني ما بعد ما عبد الرحمن بن ابي بكر انا ابي àní àbí ìbákirọ̀ sọ́tí Abdulrahman ọmọ àbúbákirọ̀ òun ló ń sọ̀rọ̀ ṣùgbé ọ̀rọ̀ yẹn òun gbọ́ lẹ́nu bàbá òun tẹ́ẹ̀tù fi rí báwọn ọmọ rẹ̀ afá àtúnyẹ àwọn tó gba hadith wa lọ́dọ̀ bàbá wọn ọlọ́pàá ọmọ rẹ̀ ní wọ́n tó gba hadith wa látọ̀dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ ẹbí ọmọ dáadáa ẹbí ọmọ níbo nínú àwọn tẹ́jọ wà ní ìgbìyànjú قال قال رسول الله صلى الله عليه وآله وسلم ولا نبى محمد صلى الله عليه وآله وسلم ألا كيسي ألا ألا ألا نيني يدي الأربعة تنبيه ونوافق تتعيد ó sì òsìlóòbù anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam lọ́pọ̀lọpọ̀ anábì máa ń lò nínú ọ̀rọ̀ yìí ala ukhbirukum ala unabbi'ukum ala wa inna fil jasadi mudghah bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ ọlọ́run náà sì nínú Al-Qur'an ní lọ́pọ̀lọpọ̀ ala innahum humu sufaha bẹ́ẹ̀ ni àyẹ̀wò ẹ̀kọ́ wọ́n máa ń lò nínú èdè lágbọ́n wá fótẹ̀mbí láti tààyàn jí sí nǹkan tí wọ́n fẹ́ sọ alẹ́sọ́lá alẹ́ wàlẹ́ sọ ní alá onàbí ogun bí akìbárì ìkẹbà ẹ̀tẹ́ ti yín rẹ̀ ẹ̀tẹ́ ti sí mi ṣé nípa àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá tó tóbi jù tí ó lẹ́mẹ̀ sàlá àfàǹ àwọn èèyàn máa ń kéwú tó ń bèèrè bọ́ọ̀ bá ní sàlàsà tó jẹ́ mẹ́ta ẹ̀yẹ̀ rọ̀pá láyé mi tiẹ̀ kìí sì ṣe tó àmọ́ àdísì nìyẹn kìí ṣe wípé ṣé kí n fún yín ní ìrọ̀wọ́ nípa àwọn kàbáyì ní mẹ́ta o látún sàlàsà anábì gbọ́dọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta ó ní ala ukhbirukum bi akbari al ala ukhbirukum bi akbari al ala ukhbirukum bí akíbarì ìkàrà mo rò wá láyé mi ti anábì sallallahu alaihi wa sallam ó sọ ọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta kí ni títà anábì sallallahu alaihi wa sallam fẹ́ para rẹ̀ báyìí. káwọn èèyàn yẹn lè tají sí tó fẹ́ sọ yẹn dáadáa torí pé tíyẹn bá ti ń para kan tíyẹn ń para kan àwọn èèyàn ṣé kí n sọ nǹkan báyìí fún yàrá ẹ sọ fún wa àwọn yóò kọ̀ọ̀mọ̀ múra tó wá tó di pé ṣé ń sáà wíkí mọ́sàn ẹ̀rì pé mọ́ra àwọn yóò tún yàtọ̀ sí pé mọ́ra àwọn yóò tún yàtọ̀ sí ẹ̀dá bẹ̀rẹ̀ tí ó bá kọ́ ọmọ lẹ́kọ̀ọ́ ó ní ìdí kọ́ ọmọ bóòlù yẹn ti kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ ẹnìkan ọlọ́mọ kékeré kan ọmọ nǹkan kan ní sùkúù wọ́n bá sọ fún mi mo bá tẹ̀lé kò sí àníìmọ̀ wẹ̀rà tí ọba ti mọ̀ kẹsẹ̀ ìmọ̀ bínú tó lẹ́mìí ìbímọ tó kúrí mo bá ní ọya ọba kọ ọba kọ àwọn kìnnì ọkọ̀ fọ́ ọkọ̀ fáìfì lọ́ba ní ọya kọ́ ọya kọ́ ọmọ ẹgbẹ́ ní bá rí o ọya kọ́ lọ́wọ́ bá gbọ́ lọ́wọ́ gbọ́ ọmọ lọ́wọ́ àwọn ni àà ìsìnkú títà rẹ̀ sàmùsàmù tọ́ ọ bá ń kọ́ ọmọ báyìí ọmọ kankan ò ní máa ṣe nínú kíláàsì rẹ̀ ṣùgbọ́n àwọn kan mo sọ bẹ́ẹ̀ lọ tọ́ ẹ jẹ́ báyìí ló ti ń kọ́ ọmọ kò sọ́mọ tí ó mọ̀ wí tíjà lè mi náà mo ní ọyá fún ọmọ yẹn ní pẹ́ńsù yẹn ó fún mo ní ọyá ọmọ kọ́ ọmọ bá kọ́ tó kọ́ eré náà fáìfù tó bá kọ́ fáìfù yóò yí báyìí sẹ́kì báyìí ló ṣe ẹ̀kọ́ yìí mo ní tó kọ̀ mí ìkó tó kọ̀ tó kọ̀ mí ìkó tó kọ̀ mí sọ wà máa rí o. gẹ́gà tó o bá rán ojú mọ́ ọmọ báyìí bí olójú wa dẹ́rù mọ́ ọmọ mi láyé ọfẹ́ kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ó rán ojú mọ́. wọ́n lè gba ọ̀gẹ̀dẹ̀ lónìí gbẹ̀pà gba kúlíkúlí lọ́la lọ́mọ yìí gẹ́gẹ́ bí máa mojú èèyàn. ọwọ́ afẹ́ kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ó sí lábàrá ọkọ̀ọ̀kọ̀ kí ná ẹ̀kọ́ ọjọ́ ti dàrú kan lẹ́ ó ti dàrú kan lè báwọn ohun rẹ̀ yóò kù ní ọmọ pariwo tàbábù rẹ̀ ká báláǹsì mọ́ ọlọ́wọ́ láì tó bẹ̀rẹ̀ yóò sànù. ala wùnà bí òkun bí akíwárí gàbá ìrì sàlàsàn anábà muhammad sallallahu alayhi wa sallam ó sọ gbọ́lọ̀ yìí lẹ́ẹ̀mẹ́ta kẹrọ̀rọ̀ hù tàkìdà lìtàmbíyì anamsọ́lá aléwálé wasálàmà wọ́n pa ara rẹ̀ bẹ́ẹ̀ láti lè kan pípé àwọn tí ń gbọ́ láti jẹ́ kí wọ́n tàbí sí nǹkan tó fẹ́ bá wọn sọ kọ́ọ̀lù bala ya rasulallah àwọn sàbí àlùbà muhammad sallallahu alayhi wa sallam wa radiyallahu ojú kòkòrò àwọn sàbí lórí ẹ̀kọ́ ó wà mẹ́ẹ̀ tẹ́ bá ní sẹ́kẹ̀ ẹ̀sọ́ nǹkan fífẹ́ lómi tẹ́ bá ti nǹkan fẹ́ lómi nǹkan wù lọ́gàn wọ́n lò ti pọ̀ jù ẹ̀wẹ̀ ẹja dó bá àwọn kankan wá kú bẹ́ẹ̀ tí ó sin lámàdá á máa kọ́ jọ́ mi àtòrí tí ìdánwò bá dé ní ìsìn ah, ó parí àwọn ọmọdé òsìn tí ìdánwò bá dé ní bátírà kan wọ́n bá kọ́ péjì méjì mẹ́ta ó ti tẹ́ ọlọ́run bá wọn tó ní bá gbà mẹ́à mẹ́à lọ fẹ́ gbà bọ́ fẹ́ mẹ́kéwù àti ah, ọmọ gbà mí àná o torí làwọn kan gbà tí wọn fèsì. bala ya Rasulullah èyí ó ṣe ọlọ́run dákun sọ fún wa o. ṣé wọn dájú tàbí wọn ní ìgbé tí ìrí ọmọ àwọn ọdẹ tẹ̀lé nǹkan ṣe kí. Ànábì sallallahu alayhi wa alihi wa sallam ó ní alákọ̀ọ́kọ́ ni àlè ṣọ́rọ́ omi ńlá ṣiṣẹ́ bọ́sọ́ lọ́wọ́ ṣíṣe ẹbọ sọ́lọ́ torí bí ẹ̀yìn kan ṣe ọlọ́run bá ní ẹ̀ṣẹ̀ kan tó tóbi tó ṣíṣe ẹbọ kí ni jẹ́bọ àwọn onímọ̀ ní àṣẹ ti jẹ́bọ ní tẹ̀síwíyàtò ọ̀rọ̀ ìrìnlá ìbìlá fíìmà huwa min ọ̀sán ìṣe àwọn kẹta ń bẹ ọ̀sán ìṣe ọlọ́run àwọn kìí sí ìṣọ̀ tó yẹ pé ọlọ́run bọ̀ bá tó láàrin dá nìkan lónìí irú àwọn àkọsán èsì yìí kéèyàn wá máa fún ọlọ́run ọba lẹ́gbẹ̀ẹ́ nú ẹ̀ lápẹ̀jọ́ kéèyàn gbà kí bó ti jẹ́ pé ọlọ́run ọba ọba tó láàrin ká ló dá sáyé yìí ẹlòmíín náà ló dá ẹni tó nírú ìgbàjọ bá wọn pọ̀pọ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹni ọ gbàgbọ́ pé bó ti jẹ́ pé ọba ní máa ń gbẹ ẹ̀mí ẹni ó lè gbẹ̀mí òun náà pọ̀ wá bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ pọ̀ ìyẹn pọ̀ bàjẹ́ àwọn èèyàn kan bẹ wọ́n rán wọ́n dẹ́mi rẹ̀ lógbòdò légbòdò ikú àìpé ọjọ́ àbí bẹ́ẹ̀ kọ́lẹ̀ Yorùbá máa wí ọjọ́ fọjọ́ ọlọ́jọ́ lọ ọjọ́ ọlọ́jọ́ bóò irú àwọn ìbàjọ́ kí bàjọ́ báyìí ọkọ̀ láwùjọ Yorùbá ọkàn pọ̀ ọmọ láìpé ọjọ́ tí wọ́n lọ kọ́ yọjọ́ rẹ̀ lẹ́yìn tó mú àpọ́jọ́ rẹ̀ pé àwọn ìgbàgbọ́ báyìí akàdé rẹ́rìn ni a ara kálukú náà bẹ́ẹ̀ o àwọn ọsọ ìṣù ìlàhíyà ọlọ́ àwọn àjọsìn ìrun kíkí àdúrà ṣíṣe àwọn èèyàn ń ní ìsìn tó yẹ ní ọ̀nà wọ́n jẹ́ lọ ṣe káwọ́lá ju kí wọ́n lọ ṣe tààbù sàárè lọ tààbù sàárè yans yans abẹ́ àdáwò àwọn sàárè wa pọ̀ lọ bẹ́ẹ̀ táwọn èèyàn ṣe tàwa àfọ̀ ẹ̀ táwọn èèyàn lọ tọrọ àdúrà ń bẹ ń bẹ lẹ́jẹ̀ yìí dán ń bẹ ọ̀pọ̀lọpọ̀ mọ́sálásí kọ́ ní ẹni kọ́ sáré sínú ẹni bẹ́ sáré sínú ẹ̀ táwọn yẹn sì kírun bẹ́ẹ̀. gbogbo àwọn nǹkan tó jẹ́ wípé kò sọ èso ọlọ́run ni tí èèyàn bá sì lè ṣe tẹ́síwìyà ọlọ́run èèyàn fẹ́ lómi ṣe déédéé pẹ̀lú ọlọ́run bá ń bẹ okó nu ẹ̀bọ. tọ́ ọ bá ń gbọ́rọ̀ sẹ́yìn mi lẹ́nu bí ó ti yẹ kó o gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu ó ṣòfò ọ̀pọ̀lọpọ̀ ọ̀mọ̀ ìfẹ́ gan ń bẹ lára àjọsìn wàmínà náà sì man yattakhidhu min duni llahi andada yuhibbunahum kahubbillah. àwọn ẹlòmíín bẹ tó ṣe wípé wọ́n ní àwọn kẹta tí ìfẹ́ tí wọ́n ní sáwọn nǹkan yẹn ó ṣe déédéé ìfẹ́ tó yẹ kéèyàn ní sọ́lọ̀ tàbí kó jù bẹ́ẹ̀ lọ tàbí ká ní bí àwọn olùgbàgbé òdodo ti fẹ́ràn ọlọ́run bẹ́ẹ̀ làwọn náà ti fẹ́ràn àwọn nǹkan wọ̀nyẹn bẹ́ẹ̀ làwọn ẹ̀kọ́ níbi tí mo lọ́rọ̀ lẹ́yìn sọ̀rọ̀ wípé àwọn ń gbé egun wọ́n wá láwọn bẹ tí wọ́n lò láyé táàtì gangan lọ táwọn láwọn ọmọ wẹ́rẹ́wẹ́rẹ́ kan tí wọ́n ti fún àwọn ìyá wọn lọ àwọn òjò wọ́n ti tẹ̀lé ẹni ẹ ló ń kọjá ara láyà ó ní gbogbo títì báyìí gbó ti gba gbogbo àwọn ọmọ kéékèèké náà ní o onílàjá kan bá ń ṣe ibi ọ̀rọ̀ àlejò ni wọ́n pa ọmọ bá pa wà lọ sí i ó lò lóhun pé pàbò àdékèké ó kò bí láyọ̀ bí pa <laughs> ẹ dákun wọ̀ pa ẹ sáájú wọn máa lọ igbó ni wọ́n fi ń lajú wọn sí igbó ẹ wá wá dúró àwọn tí ń gbé egun wọ́n tún ń gbé egun wọ́n tún lò bọ̀rùn lẹ́yìn ẹ̀. àdẹ́wò tẹ̀dẹ̀ wọ́n tún lò borò lẹ́yìn egun wọ́n tún yà kírun lẹ́nu mọ́ṣáláṣí wọ́n tún padà sẹ́yìn egun àtàwọn nǹkan míì náà àwọn míì bẹ tó ṣe ní gbogbo bùkátà ẹlòmíì tí ọba déwájú wọn kò gbà pé bùkátà lè gbéya ẹlòmíì ọ̀dádùn àṣẹ fúnra rẹ̀ lọ́sọ̀dọ̀ ọlọ́run kò mọ̀ pé ìyàlẹ̀ dá ó lè máa ṣàdúrà ẹjá lọ sọ fáwọn alálàáfà bó fẹ́ fẹ́ yàwó yóò lọ wádìí bó fẹ́ lọ́kọ yóò lọ wádìí bó fẹ́ kọ́ṣẹ́ yóò lọ wádìí gbogbo nǹkan tó bá fẹ́ ṣe wíwádìí náà ni ibo ní lọ ilé alábìgbà ẹbọ ṣíṣe sọ́nà ara àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ni eléyìí tó ṣe pé ẹni ọba kú sórí ẹ̀kọ́ ní aláforíjì kò lẹ́rọ̀ ọlọ́mbọ kí bàbá rẹ̀ kọ́sẹ̀ lẹ̀ kò ní kẹ́ bàbá rẹ̀ tó kú sórí ẹ̀kọ́ kò lè kẹ́ bó o ṣe tún ṣàdúrà fún yẹn tún ṣe lọ́wọ́ wà ókú olùwà nìdá yìí bẹ́ẹ̀ náà ni mo máa ṣe òbí méjèèjì kí ẹ má gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu kí ẹ má gbọ́rọ̀ sóbi ẹ̀ lẹ́nu kí èèyàn kọ́ ya láyè mòore sóbi ẹ̀ kí èèyàn kọ́ ya ọmọ kọ̀lọ̀rọ̀ sí sóbi ẹ̀ ọlọ́mọ sì ní àtìyé bẹ́ẹ̀ ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní ara ẹ̀ṣẹ̀ ńláńlá ni tẹ́ ẹ bá wo sùlùmù tá ànábì sallallahu alaihi wasallam fi sọ̀rọ̀ ọ̀nù bí ẹ ẹ́ ti lè kó sùlùmù al-Qur'an ni. torí pé tawhid àti ń ṣe dáadáa sómi méjèèjì ọlọ́mọ tí wọ́n ṣe gbàrà wọn náà Qur'an ni ṣùgbọ́n inú ẹ̀ṣẹ̀ tó tóbi ju àkọ́kọ́ rẹ̀ náà lẹ́bọ lẹ́yìn ẹbọ nígbà tó ti jẹ́ pé tawhid òun náà làkọ́kọ́ tọ́lọ́wọ́n bá kọ́ máa pàṣẹ rẹ̀ tí máa ń pè wá sí yóò sì fi dáadáa sóbi tẹ̀ bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ wa'budullaha wala tushriku bihi shay'a wa ẹ̀ṣẹ̀ tí ó burú jù ìdákejì náà ni قل تعالوا أتل ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا فقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا آيات تقوى تترى في القرآن tó ṣe pé ọlọ́run ọba ọba tó láàrin ká yóò máa pàṣẹ mímú lẹ́yọkan níbi ìjọsìn níbi ogun ojúṣe ìjọsìn yóò sì máa fi dáadáa sóbi sílẹ̀ ìyá ọba túmọ̀ sí pé ìdákejì méjèèjì náà lẹ̀ṣẹ̀ tó burú jù tí àti lè rí ìbínú ọlọ́run ọlọ́kọ́ mọ̀ jẹ́mi àti lè rí ìbínú ẹ̀ wàjálàsà wàjálàsà anábìbájọ́ wọ́n ní pé wákẹ́ àná tẹ́kì à tẹ́lẹ̀tẹ́lẹ̀ àlóbi ọ̀rọ̀ gbọ̀ngbọ̀n sẹ́rí mi tẹ́yìn bá mi ẹ̀rọ wà pààyàn. àwọn oníyàn máa ń sọ̀rọ̀ ẹja àdìmú dáadáa bí ìmọ̀ ọbẹ̀ èèyàn bá ti ń kó sí bẹ́ẹ̀ nígbà àyà ma sí máa gbà yẹ̀ ẹni tí màá rẹ̀ bá kéré ẹ̀mí ìlú òfò pínpín ẹ lè rẹ́yìn kan kẹ́mi ìlú lè kókó kókó jẹ́ tó líbo lẹ́yìn mi owó ìṣẹ̀ bẹ̀rẹ̀ ni kò tí ì mọ̀ kankan dẹ̀ ẹni tó bá ìṣẹ̀ bẹ̀rẹ̀ ẹ̀mọ náà ni wọ́n máa jọ lójú olórúkọ mọ̀ nítorí sọ báyìí ni wípé ìgbà táwọn ìṣọ́ ọlá àríwá ìlú àti ń kó àwọn sàábílẹ̀ kan yẹn oríṣiríṣi wò ló wà ọ̀rọ̀ dọ̀kan nìgbésórí ìdúró

ala wàkọ́wòlò zọrọ ala wàkọ́wòlò zọrọ anamisa wa wí lọkọ adakẹ mọ. abubakar onímọ̀ọ́sá alayu kẹfìrú ha hẹ́tà kọ́lìtò lẹ́yìntàwó sàkẹ́tù. ọlọ́ anamisa wa wí lọkọ adakẹ mọ sallallahu alayhi wa sallam títí tí mo fi sọ wípé sọ fi nafsi sọ ti lẹ́yìn sẹ kọ́lìtò fi nafsi yẹ sẹ kọ́ sọ síta o tó bá sọ síta yóò fẹ́ jọ bí àìlẹ́kọ̀ọ́ tó láàkín kọ́ làwọn fi nafsi riwaya mi ni pé hátà kólìnà riwaya mi wà tó sọ pé hátà kólìnà kéésù mu nìkan tó wà mẹ́ àwọn sábẹ́ mi náà kálukú wa wojú ara wa pé lẹ́yìn táwọn sọ̀kàtì àwọn yóò bá ti dàgbà àti gbọ́n tí ń sọ yìí àwọn onímọ̀ wọ́n ní pé àwọn tí wọ́n jọ máa kẹ́kọ̀ọ́ tà náà bí sọ́nà láàrin wọ́n yàtọ̀ sáwọn máa kẹ́kọ̀ọ́ tó sùn ẹ ẹ má fi tí wọ́n ti mú níbi láìta òwúsà kẹtì wọ́n nígbà náà sọ́lá alẹ́ wa lọ́sà bó ṣe ní àánú àwọn ọmọ akẹ́kọ̀ọ́ rẹ̀ tó fẹ́ kẹ́kọ̀ọ́ yé wọn àwọn náà tún láàánú ànábì sọ́lá àwọn ọmọ akẹ́kọ̀ọ́ ti ṣe ṣe láàánú àfa wọn wọ́n ní ọ̀nà ọlọ́wọ́ sí rán hátà kúlìnà láìtàwò sẹ́kẹ̀t àwọn àfa ni wípé ìyẹn ó fi hàn á àwọn sàábí àánú wọ́n wò pé ah kíní ti ń ka ànábì lára kí ah kò yẹ kí nǹkan dùn tó báyìí àánú ànábì kò ṣe mọ́ fàkọ́ọ̀lù wọlé ṣe dákẹ́ ó ti yé wa ó ti yé wa bẹ́ẹ̀ lè ní ariwo àbá ah, àti kí wọ́n pariwo ní kíláàsì yẹn kí argues the world. Náà, wàkọ́ọ̀lù zoo ọ̀rọ̀ èké. Àwọn onímọ̀ sọ pé n ti ń jẹ́ ọ̀rọ̀ èké. Òun ní ọ̀rọ̀ téèyàn sọ. Tó ṣe wípé èèyàn jẹ́ ń rógbó, èèyàn panléwé. Ẹ̀wọ̀n tí èyí ṣe bọ́rọ̀ yẹn ṣe rí bẹ́ẹ̀ lèyẹn ṣe gbé kalẹ̀. Ní ìròpé tí mo sọ òun wa, kò yá àwọn kan. قول الزور هو تحسين الشيء ووصفه بخلاف صفته kíyàn ṣe nǹkan lọ́ṣọ̀ọ́ kó sì gbé kalẹ̀ tí ó sì jẹ́ bó ṣe nínú bọ̀ tó bá gbé kalẹ̀ tó jù sí ọba yìí ọ̀hàn ni torí pé yóò ti pọ̀n léwé àwọn yìí wọ̀nyí pé èé ṣe táà níbi wà pípa tó báyìí ṣéjùmọ̀ rẹ̀ ní pé kọ́ọ̀lù zoro ó ju ẹbọ lọ ṣe pàdé bí ọ̀pààrọ̀ ẹbọ tó báyẹn ṣéjùmọ̀ rẹ̀ ní pé ó ju kéèyàn ṣòbí méjèèjì lọ ẹjá lọ táwọn àpàṣọ wọ́n ní sọ́lá aléwájú sọ́lá nǹkan mọ́ lọ́tọ̀ ó ṣùpá ara rẹ̀ láàrin annahu àbọ̀mù lámbánú mẹ́nà ìṣòro tó ẹ̀kọ́ ọ̀hún gẹ́gẹ́ pé nítorí pé ẹ̀ṣẹ̀ ti ẹ̀ tóbi yẹbọ àti iṣẹ́ òní méjèèjì lọ báyìí anahu asahalu wuhuwa wọlé ṣìnà wà ní wà ń sọ̀rọ̀ torí pé olóró láti ṣẹlẹ̀ olóró rò ọrùn sóò kí ẹ máa dára parọ́ mọ́ ọ̀yá rẹ̀ lóṣù ọrọ̀ ọrọ̀ ń bàjẹ́ àti ti fi ilẹ̀ olè. wọ́n ní pé ọ̀ṣùrù lálẹ́ àmàlàmìà dáàmà mi àfẹ́ni ọba sọ̀rọ̀ ẹ̀ dáadáa tó kàkún òkè àìmọ̀ ní bó sínú àlùwà kí àfẹ́ láti fi jì wà mọ̀ sàdáàtò kàbí ẹlọ́tùn aburú ti bẹ́ẹ̀ tóbi ó tóbi wọ́n mọ̀ta àdíyàtọ̀ nílà àwọn ilẹ̀ yóò kú ọlọ́dọ̀ ẹni kò ní ma lọ́dọ̀ olórí ẹni tó sọ́mọ́ nítorí ọdọ̀ ẹlòmíì bẹ́ẹ̀ náà ẹ̀kọ́ ẹ̀ tó rí nǹkan àwọn àfáàní kí wọ́n àwa bìlù alẹ́ yìí kẹfì ìrọ̀tọ̀ àwọn tí máa ń fà tí àbí máa ń ṣèkì ọ̀pọ̀ gan ọ̀pọ̀ tí àbí máa ń sọ̀rọ̀ ìkì ọ̀pọ̀ wọ́n nínú rẹ̀ ní alẹ́pàdé wàlhásà tí wọ́n bá fẹ́ràn èèyàn kan ìyẹn lè lè máa yọrọ ọmọ lẹ́sẹ̀ nítorí pé yàn ń ṣe kí n ẹ̀ ẹ̀ ṣe lábẹ́ àbí ẹ̀ ti pọ̀ bí yàn. kí wá ní ọjọ́ fi jó ń gáàrù ìwọ náà rí kí ni náà kí ni kí rí náà rí òrí tó náà rí bí sí máa ń ṣe yìí bó ní sí máa ń ṣe sí wọn náà wà á bí sí máa ń ṣe ó dẹ̀ wọn dàá ẹlòmíì ìgé ò lè ẹsẹ̀ tó o ṣe kò lè define kò ṣe define torí kí tó bá define rẹ̀ ó ṣe é ṣe kí á lè tí bá tó ra àpọ̀ṣùwà àríwá wọn ìgbà tí ọba wa rí yàn yọ wà wọn ní ìgbà kan lẹ́sẹ̀ ọlọ́run kọ́ máa là wá o wẹ̀lẹ̀ adáwà ọ̀tá láàrin yẹn méjì ó lè fà á wọ̀tá àwọn nọ́ọ̀sì kéèyàn jẹ́rìí tí ọ̀la kàkún ó lè fà á wọ̀tá àwọn nọ́ọ̀sì mi kọ́ lè zọ́ àwọn yẹn ti fọwọ́ yẹn pẹ̀lẹ́ mọ́ wọn ò kàkún ṣé wọn kí àwọn ibìkan wà lórí íńtánẹ̀tì lórí kẹ̀kẹ́ tẹ́ pé kéèyàn máa parọ́ sí kẹ̀kẹ́ tó kún wọn fún ní yorùbá láyé rẹ̀ jẹ́ rúmọ̀ fabus gọ́ṣípù àbí kíní kí wọ́n sá láwọn oríṣiríṣi ọkọ̀ tẹ́ ń pè wọ́n káwọn sá dìrọ́ rógbó kí wọ́n sá gẹ́gẹ́ bí ọ̀sẹ̀ kí wọ́n sá gbé ní oṣù kan jáde káwọn ká máa kà káwọn sì ká àwọn èèyàn máa ń kó sínú kọ́ọ̀lù sí kó dẹ̀ tó dé ìyàn rí ju ẹ̀bọ̀ lọ nítorí pé àdámọ́ mùsùlùmí gidi ọ̀tà kò sí ṣẹbọ ẹ̀jẹ̀ sì bá ń bẹ lára rẹ̀ kó sínú ẹbọ ẹni àdámọ́ ẹ̀ bá lálàáfíà kódà kó má lẹ́sẹ̀ kò ní ṣe òbí ẹ̀ bẹ́ẹ̀ láyé mẹ́kọ̀ ṣùgbọ́n kọ́ ló zòòrò kódà ẹni tẹ́ rò pé nínú atkọ̀ náà sì ni yóò kó sínú ẹ̀ yóò kó sínú ẹ̀ ìdí nìyẹn tánàbà Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ló fi kàn kóòlù zool irọ́ ní jẹ́ bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn àpá wọn ní mímọ́ wọn lóríṣi irọ́ mẹ́rin ní ń bẹ̀ oríṣi irọ́ kóòlù zool àìkẹ́dúró ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n tó mọ̀ wẹ̀lú bá bẹ̀ kí ẹ̀ máa sọ̀rọ̀ bàjẹ́ nípa ọmọ ẹ̀yẹ́ yẹn ní ẹ̀sìn àti nítorí àti nítorí kọ́ ọmọ ṣe túmọ̀ rẹ̀ kọ́dà ẹ̀lòmí ò ṣe túmọ̀ rẹ̀ níbi àníyàn yóò tún ṣe túmọ̀ àti ìbẹ̀nu ọ̀kan ẹ̀ tí ó sì ń wo yẹn ẹ ṣé torí bọ́ wá gẹ wá dùn àníyàn rẹ̀ ọ̀dá góòlù sì tó ráàyè yẹn tó lọ lọ fanu ọlọ́run alikẹ́ndù àdúrà àtàlùwà oríṣi mẹ́rin ni ọ̀rọ̀ ti ń bẹ kò lè ju mẹ́rin ẹ̀ lọ. èrò alákọ̀ọ́kọ́ owó ní alikẹ́ndù àlàkọ́ kí ẹ̀ máa parọ́ mọ́ lọ. bí àwọn tí ń pera wọn rọ̀ sùúrù tí ń pera wọn nàbí yòó ṣe ẹ̀kọ́lọ̀ ní parọ́ ọmọ ta ní ọ̀sán sọ pa ọ̀sán àwọn ìrọ̀sùn ọlọ́run parọ́ ọmọ lọ bí kéèyàn lóun rọ lọ́run bí kéèyàn ní ọlọ́run tó ń sọ̀rọ̀ ẹ lọ́wọ́ gba àwọn pastors yẹn àwọn máa parọ́ ọmọ lọ́run ní olúwa sọ àwọn ṣéwù tó ti di bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ ẹlẹ́ẹ̀kẹ́ ni àyàgbá gbogbo ala rasulillah sallallahu alaihi wasallam ẹ lọ àwọn sufi dáadáa àtàwọn afa àgbòrò anábì ní ni gbogbo nǹkan anábì ní ni láti fi gbowó lọ́wọ́ àwọn èèyàn ẹwà adúrú rántí Tijani Ahmad Tijani tó parọ́ máa nílò Muhammad sọ ọba débi pé anábì yọ sóun lójú fèdè báyìí tó hàn lálàá ọwọ́ abọ́ ni ó sì fún ọ ní sàlátì pàtì ó yìí sọ fún òkè sàrátù fàájì kíkà rẹ̀ lọ lájà lùkùránì lọ ẹwà dánwò inú rẹ̀ náà pọ̀ bẹ́ẹ̀ o ló máa parọ́ mú sí ọlọ́run ẹwà dúró àwọn àgbélẹ̀rọ hadith àṣìgbà ìgbà kan ọ̀tàn láyé ẹwọ̀n kan alọ́bì kan láì pẹ̀lú ẹnìkan tó ní ẹnìkan mọ̀ ní hadith kan wọ̀lára ètò ń dúró tí gbà tí ń sọ pẹ̀lú confidence bí ṣe ń ṣe nìyẹn o ẹwọ̀n ní hadith kan wọ̀lálàáfíà ìmúṣà hadith ní wọ̀lálàáfíà ìwọ̀n bá bá ẹ̀ sọ àìwọ̀ ló ṣe fún wọ́n tún sá orí ewúrẹ́ àti ìsìn bàbá àti ẹ̀ yà bẹ́ẹ̀ sọ àwọn èèyàn tún sá orí ọlọ́wọ́ ah, wàhálà ti délé ayé àìmọ̀kan àìmọ̀kan tí ń bẹ láyé ní sẹ́rí hmm. ọlọ́run tó sáà náà wà pẹ̀lú súnà kò jáárí nítorí àìmọ̀kan ti gbójú àwọn èèyàn rí tó bá máa rà táwọn aláìmọ̀kan ń fi àìmọ̀kan fi bàtàwọn èèyàn jẹ́ ń gbòòrò ó mọ̀ dúpẹ́ fọ́lọ́ ni àìmọ̀kan ti ba ayé àwọn èèyàn jẹ́ wọ́n ti fi àwọn èèyàn lé mọ̀ wọ́n ti fi ṣàwọn èèyàn léṣe àìmọ̀kan wá borí àìmọ̀kan alìkádìbò alàlọ́ ọ̀làkọ́kọ́ alìkádìbò alàrọ̀sọ́lẹ̀ sallallahu alaihi wa alihi wa ẹlẹ́kẹ̀ẹ́ ẹlẹ́kẹta ni alikadibu alanasi alikadibu alanasi. kéèyàn máa parọ́ má àwọn èèyàn kéèyàn máa parọ́ má àwọn èèyàn kọkàn máa parọ́ má àyàn káàkiri ìyẹn gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́gẹ́ oníkọ́wòlò zọ̀rọ̀ ìtí ò sí lára àwọn èèyàn nítòjú orí òtó nítọ́ ọ̀mà ọ̀mà sọ ọ̀mà sọ àwọn èèyàn mẹ́ta yìí ṣe nígbà tí wọ́n bá wo wípé á ìbẹ̀rù tó sọ̀rọ̀ yí èèyàn dáadáa ní kò lè dá tábò bá jọ ayé bẹ́ẹ̀ pọ̀ ọmọ rọ̀rọ̀ tí aláwọ̀ àníwò sì bọ̀rọ̀ yìí táwọn sábẹ́ mi tó wà pẹ̀lú ẹ̀ kódà wọn tó gbó wọn lẹ́bàá ẹja sọ̀rọ̀ dáadáa nípa ọmọlábí ọmọ ìyàwó nínú ẹ̀sìn ọlọ́run máa ń jọ ọmọlábí mùsùlùmí ọmọ tó wà bàjẹ́ ẹlẹ́ẹ̀kẹrin òun ni àlìkẹ́rìbù linnas alikẹ́dìbò linnas tààlà àkọ́ tí mo sọ alikẹ́dìbò alannas òun ni kí àwọn àparọ́ máa àwọn èèyàn ẹlẹ́ẹ̀kẹrin àlìkẹ́sìbò nurse kọ́ máa parọ́ fún àwọn èèyàn ó yàtọ̀ píparọ́ máa yàn àti fún yàn yàtọ̀ bẹ́ẹ̀ láì bẹ́ẹ̀ kọ́ a yorùbá kú tán ẹni tí bá ń parọ́ fáwọn èèyàn ó yóò kó dàmá pọ̀ yorùbá dà àgbè ó rí tí mo gbé sí Facebook ah United Kingdom ló ti ó lè rà lórí kìíní ọkọ̀ ṣe Morocco ní ìlẹ́nu mi ṣe bẹ́ẹ̀ mi sáwàdà ìbò sọ tèmi ni o the United Kingdom ló ti wá kìíní kan pan ní mo rà á kìíní kan pan ní mo rà á àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tì máa tóbi ń bẹ́ sálẹ̀ kò ní bó ṣe pọ́n délẹ̀ ọgbẹ́. ẹni kan tà tí mọ́ kan fún mi lọ́jọ́ kan ó ní bó ṣe rí délẹ̀ nu ọgbẹ́ délẹ̀ ni mo bá ní ọ̀dà mo bá lọ rẹ̀ ràn ó ti da ọgbẹ́ sínú láìlọ́nù ó ti ṣe ojú ẹ̀ ìgbà tọ́lọ̀ ló mú ti má yẹ̀wò sí àlè dàbí torí pọ́pọ̀ mo bá ní kó fún alápẹ̀rẹ̀ káfí gbélé di mọ́tò ó náà bá fún alápẹ̀rẹ̀ sẹ́yìn bá a ti gbé tì mọ́ sínú apẹ̀rẹ̀ kí ní apẹ̀rẹ̀ kan ló bá gún ló bá bọ̀rà lọ́la bá dùn àbí ìyè omi mo ní ìyá yìí yéé omi ebe ọlọ́gbẹ́dẹ́lẹ̀ ni àti títí dò níta tí mo sọ ìtìjọ ọdún kan lọ́yìn láti mọ lọ́dọ̀ rẹ̀ mọ́ eléyìí ó ń jìbìtì rẹ̀ alikẹ́dìbò alànàṣì ní wọn àparọ́ máwọn èèyàn ó yàtọ̀ sí alikẹ́dìbò lìnàṣì alikẹ́dìbò lìnàṣì ló ń di ọ̀pọ̀lọpọ̀ láwọn àwùjọ táwa yìí olóṣèlú òní kámi ti ń jẹ jùkọ́ parọ́ fáwọn èèyàn kì í parọ́ mọ̀yà ń tiẹ̀ ó lè o àwọn méjèèjì ni ń lọ papọ̀ máa kàzábà àwọn tí bá jẹ opposition nìyẹn àwọn tí jẹ fáànù náà yóò tún kàzábà láhùn ládàáwò máa parọ́ báwọn míì táwọn náà ń wá kò tí ń wá àwọn tí ń tẹ̀lé lẹ́yìn náà máa parọ́ báwọn náà ó lè gbogbo ọmọ yín láàfin iṣẹ́ pátápátá ẹnìkan ní pé employment for all oògùn òsì iṣẹ́ ló fi dúró all employment for all ó kẹ́kọ̀ọ́ òsì iṣẹ́ lọ́sọ́dún olóṣèlú ẹ̀dá kò kó ló ti wá jẹ́ employment for all ẹlòmí ò ní ẹ̀kọ́ ọ̀fẹ́ òun tó bá dé yunifásitì gbogbo yunifásitì ẹ̀tún ní sanwó mọ́ ìwọ́n tó máa jẹun ọ̀dà ọlọ́run bọ́ wà láti bẹ̀rẹ̀ ọ̀sán àná hadith tó ta àkàyè ẹ̀kọ́ ọ̀pọ̀ ọ̀bẹ̀ alákọ̀ọ́kọ́ ni táwọn onímọ̀ sọ ó ní wípé àlìkàbá ìlú aládàrọ̀jà àlìkàbá ìlú aládàrọ̀jà àwọn ẹ̀ṣẹ̀ ńlá ńlá ńlá ńlá ńlá kìí ṣe pò kan náà wọ́n wà wọn jùra wọn lọ bẹ́ẹ̀ náà ibẹ̀ kọ́ torí pa ní sọ́lá aléwà lè sọ́lá mọ́ ó ní sí kí n sọ ájúwárò àlìkàbá ìlú ó túnmọ̀ sí pé àwọn kan tóbi jáwọn mìíràn kí ni ìdí ẹgbẹ́ dị ta ma fa ń bẹ̀ ni wípé kí ni tí yẹn fi bùkátà sí kó mọ mẹ̀ṣẹ̀ ńláńlá èyí ti jẹ ṣẹ̀ṣẹ̀ ló yẹ ká jẹ ká máa mọ ní àbí ká máa mọ tá a fi sí lọ. àwọn onímọ̀ ni pé nítorí wípé ọba máa burú ọba máa burú láburú ní ilé jìnnà sí ìyẹn ló fà á tó fi da àwọn tó náà tí ó wa àrẹ́bí ó tún mẹ́nu bá a sallallahu alayhi wa sallam alikabaayir àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá àwọn onímọ̀ ní ó yẹ ká mọ̀ nítorí gálíbà jìnnà sí wọn kó mọ̀ bá kó parun bá wa ìyẹn ló fà táwọn afáàfin dá tìrà ṣe lórí ẹ̀ bẹ́ẹ̀ ni àyè bẹ́ẹ̀ kọ́ nínú tìrà tí wọ́n ṣe lórí ẹ̀ tó dáa jù ó nínú àwọn ẹ̀kọ́ táwọn ní mímọ̀ tí wọ́n mú jáde nínú hadith yìí ò ní wípé kí ẹni tó fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ kọ́ mọ báwo ni ó sì bá wọn sọ̀rọ̀ torí pàdé sọ́lá aléwájú sọ́lá fẹ́ báwọn èèyàn sọ̀rọ̀ ó kọ́kọ́ wá ti béèrè sáwájú ẹ̀kọ́ tó sì fẹ́ kọ́ wọn ó ti mọ̀ kọ̀ọ̀kan sí ìlẹ́kọ̀ọ́ rẹ̀ lé wọn lórí torí pé tó bá ṣe ìlẹ́kọ̀ọ́ wọn fún ó lè jẹ́ pẹ́lú mi àtẹlùmí gan bára wọn sọ̀rọ̀ ní wọn wọn àdúgbò tí ń sọ̀rọ̀ ó wá kọ́kọ́ ti béèrè wá tó bá ti béèrè wá ẹ̀rí pé tuntun wọn ni ó wù pé ṣe ń dáhùn bí wọ́n ṣe dáhùn yẹn ni wọ́n kọ̀ọ̀kan sí nǹkan tó fẹ́ sọ pàápàá jùlọ tó tún wá pààrà béèrè yẹn nínú pálá ẹ̀mẹ̀tì nínú ẹ̀kọ́ tí ń bẹ nínú hadith táwọn onímọ̀ fàyọ ni wípé kò sí ẹ̀ṣẹ̀ kankan tí yẹn fi ṣẹlọ́run tó tóbi dẹ́bọ̀ ẹ̀bọ̀ ló tóbi jù nínú ẹ̀ṣẹ̀ nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ tí wọ́n fàyọ nínú hadithi yìí òun ni wípé mímọ̀ ṣe òbí méjèèjì alákàbá yìí mímọ̀ ṣe òbí méjèèjì ara àwọn ẹ̀ṣẹ̀ ńláńlá ni eléyìí tó lè kó ìparun àtòrí ìwú bẹ́ẹ̀ bí wàá ṣe yìí. nínú ẹ̀kọ́ táwọn onímọ̀ apáyọ nínú àdéhìí yìí ni wípé mùsùlùmí máa ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́ lórí gbogbo òṣèṣì tó bá wà lórí gbogbo òṣèṣì tó bá wà lówó tó máa ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́. kọ́lá àwọn sálàmù tí wọ́n ti lọ títí tó fi dórí ìgbà tí wọ́n bá ń pọ̀ káàkó lọ́wọ́ báyìí wọ́n sì máa ń kọ́ ọ̀yàn lẹ́kọ̀ọ́. ìgbà tí wọ́n kọ́ ọmọ tí wọ́n gun eékùn ni wọ́n ti gun débi pé tó bá gbé wàrà mú báyìí wàrà ó sì wá jáde lẹ́gbẹ̀ẹ́ bí wọ́n ti gun lọ́kọ̀ láti fún ẹ ẹnu ló ti mú o yóò sì máa jáde lẹ́gbẹ̀ẹ́ pọ̀ àwọn yàrá wa kí ní ọjọ́ fún wa wá kí ọmọ rẹ̀ ọ̀dí aláwọ̀ àníwò lọ́jọ́ ìgbà tó tọ̀ ẹ wá ń jáde lọ aṣọ rẹ̀ kọjá kókósẹ̀ bí ó ṣe jẹ́ pé wọ́n rò ó lọ lọ́dí aláwọ̀ àlò ó tún sọ fún pé èyí ọmọ yìí fásọ rẹ̀ yìí sókè torí láti ọwọ́ ti ṣe wá àṣẹ ìbẹ̀rẹ̀ mi kọ̀ wọlé tì wọ́n má rò ó ti fẹ́ jáde láyé owó tó sọ kò sí orí ìṣesí táwọn bára wọn wọn á tún máa wọlé pàǹtí ọ̀dà èèyàn máa ń ṣẹ̀ṣẹ̀ èèyàn máa ń káwọn èèyàn lẹ́kọ̀ọ́ lórí irú ìṣesí kí ìṣesí tí yàn bá wà bàbá wa ṣe kí pé ọlọ́pọ̀ bá kẹwọn làmì nìyí o wọ́n nígbà tí àìsàn wọn tó lé dáadáa wọ́n ní pé kí wọ́n fẹ́ ìjẹ́ sí wọn lára bàbá ṣe kéde ní àwọn ọ̀fẹ́ jẹ́ àbí tẹ́ bá ti lè aṣọ mi pé ẹ̀jẹ̀ ń jẹ mẹ́fà sí mi láwọn ọjọ́ kẹta rí àmì tó jẹ́ halal láti mọ̀ ti dáyé torí mi ò dé mi lójú pé wọ́n jẹ́ àmú lẹ́yìn àti wàá fẹ̀jẹ̀ lómìn ṣe ńlá àbí kí n tó wọ́n jẹ́ ẹni tí ọ̀tẹ̀ ẹ̀sùn ọ̀pẹ̀ kò jàrá mọ̀ torí ìfẹ́ jẹ́kẹ́jẹ́ ní òtún kan inú ara mi ó wá jẹ́jẹ́ tó ti jàrá mọ̀ ìbí àpàjẹ́ máa lọ ẹni tó ti ń pọ̀ ká kú nìyẹn o ìgbà tó yá ìpín àwọn ìṣẹ̀lẹ̀ bàbá dákú lọ tí wọn máa ti ń ṣẹlẹ̀ mọ àánú àwọn ọmọ ń ṣe wọn káwọn ọbẹ bàbá àwọn kú báyìí àwọn dókítà ní táwọn ẹlẹjẹ ní pé ẹ̀jẹ̀ yìí ti lú ẹ̀jẹ̀ àwọn fẹjẹ sí wọn lára ìta bá fẹjẹ sí láyé ṣe yóò di táwọn fẹjẹ sí láyé lọ́dọ̀ Ọlọ́run òun làwọn ọmọ bá àdúrà ìpè ẹfẹjẹ sí wọn lára wọn bá fa ẹ̀jẹ̀ sí wọn lára ìgbà tí ó bẹ̀rẹ̀ sí ọlá tán ìgbà tí ojú ẹ̀jẹ̀ ń wọlé tán tòótọ́ bàbá bá sì jí wọ́n lè bí wọ́n ṣe jí tí a kọ́ bíi pé tá ló ẹ̀fẹ̀ jẹ́ lẹ́yìn sí náà mi lè sí ìta ẹ̀fẹ̀ ẹ̀jẹ̀ lónìí sí náà ẹ̀jẹ̀ lẹ́jẹ̀ wọ́n ní bí wọ́n ṣe sọ ẹ̀jẹ̀ ń sìn jáde ẹ̀jẹ̀ gbogbo ẹ̀jẹ̀ ń lọ jáde padà ìwọ́n fẹ̀ jẹ́ lẹ́jẹ̀ fèrè la. àwọn àfẹ́sẹ̀ tí wọ́n jẹ́ àfẹ́sẹ̀ lóòótọ́ gbogbo ṣẹ́jú tí wọ́n bá wà oní ẹni wọn fún àyẹ̀lẹ́ ààrẹ mi rọ̀gbọ̀n kó tó káwọn ẹ̀lẹ́ kọ́ gbogbo ṣẹ́jú tí wọ́n bá wà oní ẹni wọn kọ́ ẹ̀lẹ́ kọ́. àṣẹ Abdulrazak tí wọ́n jẹ́ ọmọ ṣẹ́gun àwọn sílẹ̀ làwọn àwọn náà ti ṣọ́ọ̀ṣù wọ́n ti ṣọ́ọ̀ṣù àdáadáa mọ̀ fún ọdún wọ́n sọ̀rọ̀ ń bì kẹ́ wọ́n nígbà tí aṣẹ́kọ̀ọ́ làlùbá ní yọ̀ọ́ nígbà tí wọ́n tó lọ tí wọ́n wà mọ̀ jìnnà ọmọ kékeré làwọn àgbà wọ́n ní ṣùgbọ́n àwọn akẹ́kọ̀ọ́ kan lára àwọn táwọn ò lè gbàgbé wọ́n lọ́jọ́ kan wọ́n wà ní wàsíkù nàbáwí wọ́n wá ń bá wọn ṣe níbi ẹgbẹ́ ọmọ kékeré bí ẹ̀sìn bá ń bọ́ ọmọ kékeré ṣe mọ́sídìí náà iná àwọn òkú tó wà mẹ́ àwọn gba bí ẹ̀jẹ̀ báyìí ṣé kàlí wà lójú ẹ̀jẹ̀ báyìí wọ́n ní báwọn ṣe wá pàdé padà ṣé kò wá sọ wá nǹkan àwọn tó sálámù gàrí sọ lálẹ́ ọ̀sán àti bí kódà tí wọ́n mùsùlùmí tí nǹkan tó bá kẹ̀ díẹ̀ yìí méjèèjì láàrin bẹ́ẹ̀ bá pàdé ara yẹn tó sálámù káwọn tó wá sálámù sí àwọn pé ẹ̀kọ́ yẹn láti dán àwọn ọ̀gá bí títí sí kí ara eléyìí táyọ̀ fi kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ olójúwa jẹ́rù mọ́ mi ní ọlọ́ọ̀bọ̀ ọ̀la ètò bẹ̀rẹ̀ ọ̀sán àná nínú àwọn ẹ̀kọ́ táwọn onímọ̀ fàyọ àdíìsì yìí ó ní wípé irọ́ pípa orí ibú gidi ni o irọ́ pípa ní gbogbo ọ̀nà kíkún sí ọ̀nà mẹ́rin ọ̀nà mẹ́rin ìwọ ni kẹta lọ́sẹ̀sẹ̀ ẹ̀rọ ló sí ó dáadáa ní kọ́mọ̀lù sọ́ọ̀ tó ti kọ́mọ̀lù sọ́ọ̀ tó wà lọ. àdìsí yẹn ó lẹ́lẹ́kẹta wà ó wà nígbà tí ó alàdìmọ́ kéèyàn máa parọ́ máa mọ èèyàn kéèyàn máa parọ́ máa mọ èèyàn mẹ́rẹ̀ kò sí tí ó sì láyé lè ṣe. ọlọ́run wọlé àìtó bàdé ọ̀sán àtàn هذا وصلى الله على محمد وآله وصحبه وسلم. Àwọn àlejò lè bẹ̀rẹ̀ ọwọ́ tún láti bẹ̀rẹ̀ erin èjì ẹ̀ta ẹ̀rin ẹnìkan náà wọ́n lẹ́yìn àrùn ọyá afá kẹrin wọ́n tó bá zákùn lọ ọ̀fẹ́ náà bá a ti ṣe anábà Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ ti ṣe bá ṣe nígbà tó lọ kí ọmọ Yahudi tí wọ́n máa ń ṣe kídímọ́ fún ìgbà tá àrẹ́bì lọ́dọ̀ rẹ̀ kí lànà bí sọ fún àrẹ́bì ní yàgò láàbò láàyèlá àyẹ̀lá ilé ọmọ yìí sọ pé láàyèlá àyẹ̀lá èyàn ó sọ fún pé kọ́ sọ bẹ́ẹ̀ ẹ̀rọ ti hadithi Abu Talib náà ìgbà tá àrẹ́bì lọ́dọ̀ rẹ̀ àrẹ́bì ní yàhámù kó láàyèlá àyẹ̀lá ó ní kọ́ sọ ni yóò sọ fún Now. yes. ilé ọtí lédè kan. ẹ wọ́n ń ta ah. àpọ̀jù làkúwọ́ náà ànílé ọtí wọ́n ń tọ́tí wọ́n sì ń ta àwọn nǹkan míì náà ilé ọtí náà nì kọ̀dà kọ̀lẹ́tọ̀ kọ̀lẹ́tọ̀ irú iṣẹ́ òmùmọ̀ ló bẹ́ẹ̀ ṣe níbi. ọlọ́run ṣiṣẹ́ mi fún yín torí pé inú tí mo gbọ́ ni pé ẹni tó bá wọ inú ọbẹ̀ bó ṣe wulẹ̀ kí táìmù tíṣẹ́ rẹ̀ ó gbà kó pọ̀ tó kò gbọ́dọ̀ kírun nínú bẹ àbí mo gbọ́ yẹn ni o bíríkìlà kan ló sọ bẹ́ẹ̀ kí wọ́n sọ pé èèyàn gbọ́dọ̀ kí ṣẹ́ẹ̀sì máa ń rí ọtọ́ bá ń kírun. kò ó pùn sótẹ́ bá ń kírun ànímà ara òfin wa ni pé wọ́n sọ pé èèyàn ò gbọ́dọ̀ kírun